Professionalism nurtured by experience. Broadcasting around the world. This is Fresh 107.9. Professionalism nurtured by experience. ó kilẹ̀ falafala. ìdẹ̀gbẹ̀dẹ̀ rédíò. Fresh 107.9 FM. That's olumo Olúmọ, Ushida ṣe sọ̀tún akínyìn wípé ẹ̀túnkà sàn lọ́ọ̀dẹ̀ ìyọ̀dẹ̀ òdò bí ara ò lè bí ṣe dáadáa báyìí onírìn àtún ní àǹfààní láti bára wa pàdé iyún lórí ẹ̀rọ àgbàgbé fún tọ̀sán òní o wọ́n pe ẹ mọ̀ kú dédé àsìkò yìí o nílùú Abẹ́òkúta níbẹ̀ náà la mọ̀ tí ń kíyìn ní agbègbè Ọ̀ṣọ́bà presidential eléyìí tí ń bẹ ní ìlú Abẹ́òkúta Hilton o ní Abẹ́òkúta ní àyín níbẹ̀ ni àwa o tá a ti ń da kẹ̀kẹ́ lukẹ̀ tá a ti ń kàn sí yín ìyún fún ti ọ̀sán òní a jẹ́ pé káwa mọ̀ kíra wa lẹ́yọ kọ̀ọ̀kan àti ní èjèèjì ká lè fi mọ̀ bí nǹkan ti jẹ́ àti bí nǹkan ó ti jẹ gan ní pàtó ọmọ nàìjíríà ọ̀kan ọ̀jọ̀kan àwọn òròyìn tó kọ sí sọkà sí àràgbẹ̀nu tán gbà òun la tún mú wa sétí gbọ̀ tí kí ẹ̀yin ó lè bá a mọ̀ wípé nǹkan mọ̀ nǹkan ò lórílẹ̀‐èdè nàìjíríà bákan náà ni ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ pẹ̀lú àmọ́ ń ṣẹlẹ̀ létílé ààrẹ ìtílé wọ́n mọ̀ dẹ́ngẹ́ bí ìgbà páwọn ọ̀gbọ́mọ̀ ni o wọ́n sì gbọ́ ṣe ni wọ́n tẹ̀ ẹ́ mọ́ra ẹ̀ wájà bẹ̀rẹ̀ sí ni mo ju ọ̀kan ọ̀jọ̀kan àwọn òròyìn eré ìtọkọ sísọ gbẹnu tọ́ka sí àràgbà kámọ́ jù kalẹ̀ lọ́sàn-án òní àmọ́ ṣáájú o Adésínà òkìkí ọlá àròlé owó àròlé sọ̀rọ̀sọ̀rọ̀ asọ̀rọ̀ bíi ẹni tó mọ̀ sọ tẹ́pẹ́ lọ́wọ́ bá mi báyìí náà ni mo gbẹnu rẹ̀ sọ ò tèmi o ẹ̀jẹ̀ ń bẹ̀rẹ̀ sí rímọ̀ sífìlà lórí ọ̀kan ọ̀jọ̀kan àwọn òròyìn ọ̀hún fún tọ̀sán tòní ṣe ti ṣetán torí bẹ́ẹ̀ bá ṣetán àwa náà ti rẹ́dì ní àyínú o wọ́n pe ẹnìkan eléyìí tí ó jẹ́ èrò ọkọ̀ eléyìí tó mọ̀ jí obìnrin mọ̀ ni wọ́n ní nítorí owó ọkọ̀ eléyìí tó tó ẹgbẹ̀rún mẹ́rin ó lé ẹyọ four thousand one wọ́n ní ṣe ni ọ̀rọ̀ mọ̀dí fanfa láàrin àwọn méjèèjì ló bá wò ọ̀tún ló sí wọ́n ní ló bá mú ìgò lẹ́lẹ̀ àfi pòó lọ́mọ̀ fọmọ́ òkúta tó sì tìbọ̀ ẹni tó jẹ́ awakọ̀ uber tó tìbọ̀ lẹ́gbẹ̀ẹ́ tó dẹ̀mù lẹ́gbẹ̀ẹ́ ee ìròyìn yẹn ò dùn mọ́ nínú o àfi kí elédùnmarè kọmọ ṣọ́nìní ẹ̀já mọ́ lọ sílùú àbújá o níbi tí wọ́n ti pe iná ọmọ rárá tún ṣọṣẹ́ ọwọ́ ẹ̀ lágbègbè kan tí wọ́n pè ní ọjà ǹyáyà ǹyáyà market eléyìí tó wà ní ìlú àbújá wọ́n ní iná ṣọṣẹ́ lágbègbè ibẹ̀ wọn tó sì bà ọ̀pọ̀lọpọ̀ dúkìá ẹlẹ́gbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù tó bà jẹ́ bákan náà àwọn ọ̀dọ́ ní ẹnìkan eléyìí tí wọ́n pè ní ọ̀dọ́ nílùú Kánò eléyìí tó jẹ́ pé òun jingiri nínú kó mọ̀ lu àwọn èèyàn ní jìbìtì aṣọ iyún aṣọ eléyìí tí wọ́n ń tà lápá abẹ́hùn wọ́n ní wọ́n ti san lọ́gọ̀ lọ síwájú ilé ẹjọ́ wà yóò ǹjẹ́ bó lọ̀rọ̀ rẹ̀ ti jẹ́ ẹ jáde inú ẹ̀kúnrẹ́rẹ́ ròyìn tọkọ sísọ ẹ gbọ́ lójú pọ̀nà wàyí bákan náà nílùú Ondo wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá ti bẹ̀rẹ̀ sí ní wá ẹnìkan eléyìí tó jẹ́ aṣáájú àwọn Ìgbò eléyìí tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ náà wọ́n ti bẹ̀rẹ̀ sí ní wá wọn lásìkò tá a wà yìí o ẹ̀ wá já lọ sí ìpínlẹ̀ wo ìpínlẹ̀ míì wọ́n ní ẹnìkan eléyìí tó jẹ́ ọmọ alága ìgbìmọ̀ tá a yàn wípé kí wọ́n máa ṣe fìgìláńtẹ́ ládùúgbò wọ́n ní ọmọ jí ọmọ rẹ̀ obìnrin gbé kódà bá a ti ń sọ̀rọ̀ yìí mílíọ̀nù lọ́nà mẹ́ẹ̀ẹ́dógún náírà fifteen million naira ó ní àwọn èèyàn tó jí gbé ìní wọ́n ń béèrè lásìkò tá a wà yìí. bákan náà àwọn ọ̀dọ́ ó ní wọ́n ti bẹ̀rẹ̀ ni wọ́n ti lu ẹnìkan o eléyìí tí wọ́n pè ní adigunjalè lẹ́yìn ìgbà tí wọ́n ṣe kíni tí wọ́n bá ìbọn lọ́wọ́ rẹ̀ ní ìlú Delta wọ́n ní wọ́n ti lù ó lálùbami ẹ̀wà àwọn ìlú mọ́ padà wá mọ́ ìní wọ́n lù ó bákan náà àwọn agbébọn ti gbẹ̀mí àwọn èèyàn méjì kan ní ìpínlẹ̀ Plateau lágbègbè ní ìpínlẹ̀ ọ̀hún pẹ̀lú ẹ̀ẹ́jẹ́ lọ o wọ́n ní ogunlọ́gọ̀ àwọn èèyàn ló mọ̀ farapa yánnayànna tí àwọn dúkìá míì sì bàjẹ́ lásìkò ìgbà tí àwọn agbébọn kan ti ń kọlu agbègbè kan ní ìpínlẹ̀ Kogi èyí àtàwọn òròyìn míì eléyìí tó tún farapẹ́ ó lẹ́fẹ̀ẹ́tìkọ̀ fún tọ̀sán tòní lórí ìròyìn tó kọ sísọ amọ́mọ́bọ̀ ẹ̀jẹ̀ ń dókè lọ́nbí ń bá padà dé ìròyìn tó kọ sísọ ń tẹ̀sọ́wọ́ wájú ó kọ sísọ a kì í lajọ ẹni sílẹ̀ kí wọ̀ ẹ̀yin òbí tẹ́ bẹ̀sù gbẹ̀gbà tẹ́ ń gbọ́jà láwọn ọmọ léńjẹ léńjẹ lórí aburú kan kò ní ṣẹlẹ̀ láwọn ọmọ wa àmọ́ ká rántí pé kójú má rí bi gbogbo ara lògùn ẹ̀ ọmọ ẹni lọ̀lẹ́ ẹni àtòbí àtàlágbàtọ́. ẹ yé lọmọ nílòkulò. sísọ ẹ káàbọ̀ padà sórí ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí tó kọ sísọ fún tọ̀sán tòní bí ẹ̀yin bá wá ṣẹ̀ ń darapọ̀ ìkànnì fresh làwà yóò one zero oh seven point nine abẹ́òkúta níbi tí a ti ń da kẹ̀kẹ́ lúkẹ̀ ìkànnì eléyìí tí kìí ṣe ti ẹlẹ́kùnjẹkùn àgbáyé rédíò ẹ̀jẹ̀ tẹ̀sánwó wájú o níbi tí wọ́n ti pé ẹnìkan eléyìí tó jẹ́ awakọ̀ ti wúbà eléyìí tí wọ́n porúkọ rẹ̀ ní adéwálé òun ló mọ̀ ti fi ẹ̀sùn kan èrò kan lára àwọn èrò tó gbé eléyìí tẹ́ porúkọ tiẹ̀ ní lọ́ra ó fi ẹ̀sùn kan lọ́ra wípé lọ́ra mọ̀ mú ìgò tó fọ́ ló fi gún òun lásìkò táwọn jọ ní fanfa kan lágbègbè agungi ní àjà ní ìpínlẹ̀ èkó kí ni ká ti pèròyìn ọ̀hún bí kì í ṣèròyìn tó kọ sísọ ìròyìn tó gbẹnu tán kà sí àràgbà wọ́n ní àdéwálé eléyìí tó gbé ọmọbìnrin ọ̀hún látàgbègbè kan tí ó pè ní ilégbè àjàó ìyún àjàó estate tó sì gbé lọ sọ́dọ̀ ọ̀rẹ́ rẹ̀ kan eléyìí tí ń bẹ ní àjà ní nǹkan ọjọ́ ṣẹ́gun àná wọ́n ní lẹ́yìn ìgbà tí wọ́n débẹ̀ ńkọ́ wọ́n ní ní awakọ̀ wúbà ọ̀hún ló bá pé owó mi dà àmọ́ lọ́ra eléyìí tó pé òun ò lè fi owó ṣọwọ́ látòrí fóònù sí fóònù o eléyìí tí wọ́n ń pè ní transfer wọ́n ní nítorí wípé kíni ó ní ẹ̀rọ tó ń fi máa ṣe owó sí ara wọn eléyìí tí wọ́n ń pè ní mobile banking wípé ti sọ̀sẹ́lẹ̀ kò ṣiṣẹ́ o nígbà tí ń bá ìwé ìròyìn àti àwọn oníròyìn lọ́lọ́kan ọ̀jọ̀kan sọ̀rọ̀ ọmọkùnrin awakọ̀ uber ọ̀hún adéwálé ẹni ọdún méjì lé ní ogójì òun ló mọ̀ ṣàlàyé o wípé èrò ọ̀hún iná ló bá wọ inú ilé o nígbà tó wọnú ilé ló bá lọ rèé padà pé òun fẹ́ lọ rèé gbowó wá lọ́wọ́ ọ̀rẹ́ òun ti bẹ́nu ilé o àmọ́ ńgbà tí ó bọ́ ta ẹgbẹ̀rún méjì two thousand ńlọ́mọ̀múbòde wọn ni ló bá pé a ládéwálé bá pé àǹtí four thousand one ńlọ́wọ́ ọkọ̀ tí mo mọ̀ gbé yín èyí ti jẹ́ tẹ́ fún mi ní two thousand wọn níbẹ̀ ni lọ́ra ti pé tọ̀ wo two thousand tó wà ńlẹ̀nu o bọ́ọ̀ bá gbà ọ́ gbà bọ́ọ̀ bá sì gbà àjẹpẹ́wọ́ lọ́mọ ńgbà náà wọn níbẹ̀ ni àdéwálé ti pé a ń ṣe àgbà mọ̀ wá ta nítorí kí n lè rówó kí n jèrè ni ìwà tá ń torí kí n lè mọ̀ ṣe kinní kan fúrí wọn ní dínú o wọn níbi tí ìfọ̀rọ̀wérọ̀ mọ̀ ti bẹ̀rẹ̀ mọ́nú tó ti di fàǹfà láàrin àwọn méjèèjì wọn ní níbi nǹkan bíi aago méjìlá lọ́sàn-án òun náà ni ọmọbìnrin ọ̀hún lọ́ra ló bá pe kóhun ó gbé òun látàgbègbè àjàwó sí àgùngì ní àjà oní tó ń sì lọ sí ilé rẹ̀ òun gbé o òun tún gbé lọ sájà onígbà táwọn gbé débẹ̀ ó ní lòun bá pe owó rẹ̀ o ó jẹ́ four hundred thousand ó jẹ́ four thousand one hundred ó ní àmọ́ ṣe ló pòun ò lè fowósọwọ́ látinú àpò àsùnwọ̀n òun torí pé kíní áàpù tí wọ́n fi mọ́ fowósọwọ́ síra ẹni ìyún ò mọ̀ ṣiṣẹ́ nígbà tó tẹ̀sánwó wájú ló bá ló fẹ́ wọlé lọ mówó wà ó àmọ́ ńgbà tí ó bọ́ ọ̀tà two thousand lọ́mọ̀ kó lẹ̀ èyí tí ó fi san four thousand one hundred two thousand ló mọ̀ kó jáde ló bá pé kóun ó fóun ní àká nọ́mbà tòun wípé tó bá yá tí ojú òpó tóun ti mọ̀ fowó ṣọwọ́ ìyún mobile banking app tó bá ti ṣiṣẹ́ padà òun ó ṣe báláǹsì tó kù òun ó ṣe ṣù oníbẹ̀ ló ń ti pé ẹni tí ó kú mọ̀ ti pàdé ẹni tí ó pa lónìí o torí pé òun ò ní kú òun bíi bóun ò bá rí àláàtì o oníbẹ̀ ló ti pé ọ̀dà kò burú ó ní ngbà tó yá lòun bá bẹ̀rẹ̀ sí ní bẹ̀ pé ọ̀dà ẹ̀wà fún un lówó ẹ̀ mọ̀ dàndú o bóyá kẹ́ gbà á káàkiri lọ́wọ́ àwọn ará àdúgbò kémi ó lè mọ tẹ̀sọ́wọ́ iwájú nínú iṣẹ́ mi àmọ́ ọ̀rọ̀ ọ̀hún di fanfa láàrin àwọn méjèèjì o wọ́n ní ní lọ́ra bá ọ̀tún ló wò sí ló pé kíni àbórò pọ́mọ ọbọ̀ ta ni mí ni wọ́n ní ṣe ló ṣíwì gìdànù lórí ní gbogbo orun rẹ̀ ṣe yẹtuyẹtu wọ́n ní lọ́ba wọ̀ tún wò sí ṣe ló hègò lẹ́gbẹ̀ẹ́ ibìkan àfipò àfipò lọ́la gòmọ́gànná o tó sì tìbọ̀ ọmọkùnrin oníwúbà yìí tó tìbọ̀ lọ́wọ́ kí ni ká ti pè bí kì í ṣèròyìn tọkọ sísọ ẹnìkan eléyìí tí wọ́n pé ọmọ ìpínlẹ̀ Ògùn ni àmọ́ tó jẹ́ pé ìlú Èkó ni gbé nígbà tí ẹ pé àwọn tó jẹ́ ẹ̀ṣọ́ aláàbò nínú ilé ọ̀hún tí wọ́n wà ní wọ́n bá pé tọ̀ ẹ dákun ẹ tètè dóòlà wọn o kó tó di pé wàhálà yóò ṣẹlẹ̀ wọ́n ní àwọn méjèèjì ní ọmọ ń jà wọ́n ní kódà ìjọ ọ̀hún le tó bẹ́ẹ̀ gẹ́ tí ọmọbìnrin ọ̀hún lọ lèé mú ìgò tó sì fi gùn ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ o ìpínlẹ̀ èkó CSP adékúnlé ajíṣebútú òun ṣàlàyé o wípé tọ̀ àwọn ò tí ì mọ bí nǹkan ti jẹ́ àmọ́ tó ìwádìí ti ń lọ wẹ́rẹ́díwẹ́rẹ́ láti lè mọ̀ bó gan ni nǹkan ó ti jẹ́ o ntántà kọ́là ń jẹ òwe ọmọ onígàárí ti akọ́ o ẹ̀já lọ polówó ọjà bàbá wa padà dé ó kàn sí sọ olúwa ṣe òun ńlá fún wa torí náà àwa ń yọ̀ pẹ̀lú orin ìyìn àti ijó la máa fi ṣe ayẹyẹ ọdún karùn-ún five years anniversary the redeemed christian church of god ògo prophet sixteen pẹ̀lú àkòrí àgbàyanu orí ọ̀fẹ́ amazing grace ó máa bẹ̀rẹ̀ ní thursday twenty five sí sunday twenty eight november twenty twenty one thursday ní àkànṣe ìyìn sí ọlọ́run ní gbogbo ẹ̀ka ìjọ láago méjì ọ̀sán friday ni praise and worship ní provincial headquarters láago márùn-ún ìrọ̀lẹ́ ìfẹsẹ̀wọnsẹ̀ lórí pápá máa wáyé lọ́jọ́ sátidé láago méjìlá ọ̀sán àti ìdánilẹ́kọ̀ọ́ lórí ìgbéyàwó marriage seminar lọ́jọ́ sátidé láago méjì ọ̀sán ìdúpẹ́ la máa fi káàdì ẹ̀ nílẹ̀ lọ́jọ́ sunday ní provincial headquarters láago mọ́kànlá òwúrọ̀ orin àpè orin ránṣẹ́ ìlú àpè ijó níjà the redeemed christian church of god ogun province sixteen headquarters wà ní twenty four twenty six abiodun edeyi street ibara housing estate abeokuta pastor ea adébúyè ní general fasia pastor ayọ̀délé ní pastor in jésù lolúwa. ìmọ́tótó ní borí àrùn mọ́lẹ̀ bọ́yẹ ṣe borí ooru àyíká tó jíire ní ṣàtọ́kùn fàlàáfíà ẹ jẹ́ ká tọ́jú ilé ká tọ́jú ara wa ká sì tún tọ́jú àyíká wa pẹ̀lú káàrùn àtàìsàn ó lè bá a jìnnà sí wa Fresh FM ló ní ìmọ́tótó ṣe pàtàkì. sísọ lẹ́yìn tí a ti lọ rèé kéde tá a sì polówó ọjà níwọ̀n bàrà ń pẹ̀hùn gẹ́gẹ́ bí ìṣe wa ní àyín ẹ̀kú ti mọ̀ pé àwábọ̀ fi tiwa gbé tìyín náà lárugẹ̀dẹ̀ kó lè bá gúnrégé kó lè bá ṣerẹ́gi ara wọn ẹ̀wá tẹ̀sánwọ́ wájú ìkànnì fresh one zero seven point nine àbẹ́òkúta ní àyín nípínlẹ̀ Ògùn ẹ̀já mú ọ̀kan ọ̀jọ̀kan òròyìn eléyìí tó kọ sísọ kà sí àràgbá àtògbẹ̀nù tán ẹ̀já tó mú lọ́sàn-án òní o wọ́n pe iná ọmọ rárá mọ̀ tún kọrin tuntun wọ́n ló kọrin ní gbajúgbajà ọjà kan eléyìí tí ń pè ní ìyáyá market eléyìí tí ń bẹ ní olúùlú orílẹ̀-èdè nàìjíríà èyí ò nílùú àbújá o lọ́jọ́ tuesday eléyìí ti ṣe àná òde yìí wọ́n ní ntòmọ̀ já sí ọ̀rọ̀ bí náà ọ̀hún ti ṣẹlẹ̀ wọ́n ló mọ̀ gbẹnu tán ó mọ̀ kà sí àrà kódà ó tún kọ sísọ o wọ́n ní nítorí wípé lásìkò tí wọ́n ń kọ ìròyìn yìí kalẹ̀ kò sí ẹ̀kúnrẹ́rẹ́ ń tó padà já sí ọ̀rọ̀ náà kò sí ń bẹ̀ o wọ́n gbà tí wọ́n tẹ̀sán wọ̀ wájú ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ eléyìí tí mo rí bá àti pàdán Federal Fire Service Ugo Uwan òun ló ṣàlàyé fìdí ìṣẹ̀lẹ̀ òun múlẹ̀ wípé ẹ wò ó ṣe é rí ọ̀rọ̀ náà òun àti dúpẹ́ àti ń dòòlà ìwẹ́rẹ́dìwẹ́rẹ́ àmọ́ ò ṣe é rí títí di àsìkò tá a wà yìí kò tí ì sẹ́ni tó lè sọ pé pàtó nǹkan báyìí gan ló mú ọ̀rọ̀ náà ń wáyé o àmọ́ tó bá a tiẹ̀ ti kọ́ wà yìí náà a ti gbìyànjú nǹkan kan lágbára tiwa láti lè rí dájú wípé ọ̀rọ̀ náà ọ̀hún kò dá họ̀wọ̀họ̀wù lẹ̀ kọjá bó ti tọ́ àti bó ti yẹ. ẹ wá já mọ́ lọ sí ìpínlẹ̀ Kánò níbi tí ìròyìn ti kọ sísọ tí ọ̀rọ̀ ti padà gbẹnu tán gbà wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Kánò ní ọwọ́ wọn ti bà ẹnìkan o eléyìí tó jẹ́ pé òun máa gbé orí ẹ̀rọ ayélujára máa lu àwọn èèyàn jìbìtì mọ́ ni eléyìí tí a máa ń pè ní social media fraudster Aliyu Salisu wọ́n ní ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka tìpínlẹ̀ Kano DSP Abdullahi Haruna Kiyawa wọ́n ní ló mọ̀ sọ nínú àtẹ̀jáde o lọ́jọ́ ajé Monday nínú àtẹ̀jáde tó fi síta ní eléyìí tó fi wípé ṣẹ́ ẹ rí o ní ọjọ́ kẹsàn-án oṣù kọkànlá tá a wà yìí ńlá gba ẹ̀sùn kan látọ̀dọ̀ ọmọbìnrin kan eléyìí tí ó porúkọ rẹ̀ ní Yehowa Shandam wọ́n ní eléyìí tí ojú òpó ayélujára rẹ̀ ti fi ń ṣorúkọ wọ́n ní wípé òun mọ̀ ní nǹkan kan papọ̀ pẹ̀lẹ́ o eléyìí tí ó porúkọ rẹ̀ ní Aliyu Uziani Salisu eléyìí tí ó polówó pé òun máa ta sọ òun máa ta àwọn màtíríàsì eléyìí tó jẹ́ ojúlówó tó rẹwà gbáà tí wọ́n fi mọ̀ ọ́ràn sọ lójú òpó tiẹ̀ eléyìí tó jẹ́ ti ojú òpó Facebook o ó ní tó ń sì sọ pé ọ̀dà kò burúkọ̀ bàjẹ́ lẹ́yìn ìgbà tó polówó fóun tán ló bá pé ọ̀dà èèlò lẹ́yọ kan ní tó sì sọ iye rẹ̀ fóun o ló ń bá pé ẹ bá ń kó mẹ́rìnlá wá ó ní tóun sì fi owó ránṣẹ́ ó lóun fi owó ránṣẹ́ o sí owó owó tó tó ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún náírà one hundred thousand naira ó lòun lòun fi ṣọwọ́ ò sí ọmọkùnrin ọ̀hún ó ní tí ó sì pé òun fi owó ọ̀hún ṣọwọ́ látara ibi ibùdó kọ̀ọ̀kan eléyìí tí ọmọ ń pè ní onguwa uku motor park eléyìí tó jẹ́ ti Kano ó ní ṣùgbọ́n èyí tí ọmọkùnrin Usaini Aliyu ọ̀hún tí ó fi fi àwọn ọjà àwọn ránṣẹ́ ó ní kò mọ̀ fi ránṣẹ́ ó ní tó mọ̀ fi ránṣẹ́ ọ̀tọ̀ ni o wọ́n ní ṣe ló tọ àwọn àkísà pọ̀ ló kó sínú páálí àtàwọn kínní ẹ̀yìn aṣẹ́ eléyìí tí mo pa ẹ̀fọn iyún ni àwọn aṣẹ́ ò tí mo pẹ̀fọn mosquito net wọ́n ní ló mọ̀ kó wà ó ní bóun ti ṣí ẹrù òun báyìí lòun rí àwọn aṣọ àkísà ó lóun kọ́kọ́ sọ fún bàbá dẹ́rẹ́bà pé ẹ dákun èmi kọ́ mo lẹ́rù wèrè ta ń lẹ́rù wèrè èmi kọ́ mo mọ̀ ní o ní ẹni tó jẹ́ bàbá dẹ́rẹ́bà bá pé ah ntí ẹni tó ní gbé nǹkan fún yín ní gbé fún yín nù ó ní nígbà tí ń ṣàlàyé sọ́wọ́ wájú ó ní tó fàánù o tó fi mú ẹjọ́ rẹ̀ wá sí iléeṣẹ́ ọlọ́pàá ẹni tó jẹ́ kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Kano Samahila Dikko òun ló bá pàṣẹ wípé ẹ̀yin kọ̀ tẹ́ ẹ mọ́ rí sí ìtúnijẹ bí iṣu lórí ẹ̀rọ ayélujára ó ní ó yá ẹ lọ rèé rí sí bẹ́ẹ̀ ti mú ọmọkùnrin ọ̀hún ẹni tó jẹ́ alukoro òun ló ṣàlàyé o wípé kété tí àwọn ọkùnrin ọ̀hún àwọn tó jẹ́ ẹ̀ka ọ̀hún tí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí ńlọ́wọ́ wọn bá ọmọkùnrin ọ̀hún o lágbègbè kan eléyìí tí wọ́n ń pè ní onkuwa ukumoto park wọ́n níbẹ̀ náà lọ́wọ́ ti ba ẹni ọdún márùn-ún ó dín ní ọgbọ̀n ọ̀hún nígbà tí ó ń sọ̀rọ̀ nígbà tí ó bẹ̀rẹ̀ sí ní fi ọ̀rọ̀ wá lẹ́nu wò níbẹ̀ ló mọ̀ ti jẹ́wọ́ wípé ẹ wò ó òun jingiri nínú kó mọ̀ lu àwọn èèyàn ń jìbìtì lórí ẹ̀rọ ayélujára whatsapp àtòrí ẹ̀rọ ayélujára facebook wípé n tó ń sì mọ̀ ń fi lu jìbìtì tòun òní kó wọn mọ̀ parọ́ fún ọ pé òun ń ta àwọn aṣọ tó rẹwà gbáà èyí tó ṣe ràn tó ṣe ràn àwọn oríṣiríṣi ẹ̀yà òní tí wọ́n bá sì sọ̀wọ́ sóhun tán báyìí tó ń bá ti gbowó lọ́wọ́ wọn hàn ó ní iṣẹ́ ti ṣe náà nù ó pàkú tí òun ti dẹ ó ní tóun máa ń ṣe náà lẹ́yìn ìgbà náà ó ní kóun ó ṣe kíni kóun ó tilẹ̀kùn mọ́ wọn kó ń blọ́ọ̀kì wọn nu o òun ò sì ní gbé ìpè wọn mọ́ tóun bá ti fi àwọn àkísà sọ tóun bá ti fi ṣọwọ́ sí wọn o nígbà tí ń tọ̀lọ̀ sọ́wọ́ wájú ó ní látìgbà tóun ti bẹ̀rẹ̀ iṣẹ́ burúkú yìí ó lóun ti lu jìbìtì àwọn èèyàn tó fẹ́ẹ́ tó mẹ́ta ó dín ogójì níye thirty seven ó lòun lòun ti lù ní jìbìtì o ó ní àwọn tí sì máa ń pọ̀ jù tó máa ń lù ní jìbìtì ń la àwọn obìnrin eléyìí tí wọ́n nífẹ̀ẹ́ kí wọ́n máa wọ àwọn aṣọ eléyìí tó jólógo dídán àwọn aṣọ tí máa ń fàì àwọn aṣọ aláràbarà ó ní ni wọ́n máa ń padà sábà àkóso lọ́wọ́ o ó ní owó tó ń sì ti gbà látìgbà tó ń ti bẹ̀rẹ̀ iṣẹ́ burúkú yìí ó ní yóò ti tó mílíọ̀nù kan ó lé ẹgbẹ̀rún mẹ́rìnlá one point fourteen million naira ó lòun lòun ti gbà o ó ní àmọ́ tó ti ba òun báyò ọwọ́ pálábá òun ti iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ní àwọn ti lọ sọ́pọ̀npọ̀n níwájú ẹni tó jẹ́ ilé ẹjọ́ magistrate eléyìí tó jẹ́ ẹkùn kẹrìndínlọ́gbọ̀n kan twenty six ti ń bẹ ní Ngongo ní Kano wọ́n níbẹ̀ ni wọ́n ti gbọ́ ẹjọ́ rẹ̀ ọ̀rọ̀ kọ sísọ ò ní ìlú Kano ọwọ́ ba ọ̀dọ́ kan eléyìí tó jingiri nínú kámọ́ gbá àwọn èèyàn lórí ẹ̀rọ ayélujára pẹ̀lú irọ́ wípé òun ń ta àwọn aṣọ alárànbarà ẹ tún mú ìròyìn yìí náà kó tó wá di wípé a wà ṣe ojú òpó lẹ̀ ìyún fún tọ̀sán tòní wọ́n ni ọ̀rọ̀ mọ̀kọ sísọ ò ní ìjọba àbílẹ̀ baasa ní ìpínlẹ̀ plateau lágbègbè kan tí ń pè ní ancha community wọ́n níbẹ̀ ni ọ̀rọ̀ mọ̀ ti wáyé wọ́n níbi tí kódà èèyàn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ní ẹgbẹ́ mímì ò níbi ìkọlù ọ̀hún eléyìí tí wọ́n pé àwọn afurasí agbébọn kan ló lọ rèé kọlù àwọn èèyàn ń bẹ̀ wọ́n ṣàkójọpọ̀ rẹ̀ wípé àwọn tí ń ṣàforígbá àṣẹlẹ̀ ọ̀hún ń àwọn èèyàn tí ń bọ̀ tí wọ́n ń lọ ilé wọn jẹ́jẹ́ níbi nǹkan bíi aago márùn-ún ìrọ̀lẹ́ tí wọ́n sì kọlù wọ́n látọwọ́ àwọn agbébọn eléyìí tí wọ́n ṣe kíni tí wọ́n pa gbòyàn ká lójú ọ̀nà ọ̀hún eléyìí tó lọ sí ancha community wọ́n ní ẹni tó jẹ́ aṣáájú agbègbè náà eléyìí tí wọ́n porúkọ rẹ̀ ní nuru bitrus wọ́n ní ló fìdí rẹ̀ múlẹ̀ wípé ẹ̀mí èèyàn méjì bọ̀ lálẹ́ ọjọ́ tísídẹ̀ẹ́ àná bitrus ó tún tẹ̀sọ́wọ́ wájú ó ní inú wa wípé kò fi bẹ́ẹ̀ sí ìkọlù kankan o ó ní láti bí ọ̀sẹ̀ bíi mẹ́ta síbi tá a wà yìí òun la ti ń dùnnú wípé jọ̀ ń pa àwọn tí ń kọlù agbègbè wa yìí wọ́n ti ronú pìwàdà àmúpadà kọ sísọ fáwọn lánàá o nígbà tí àwọn èèyàn burúkú yìí tí wọ́n tún padà wá tí wọ́n sì bẹ̀rẹ̀ sí í ṣe kíni tí wọ́n tún kọlù àwọn ó ní ó jẹ́ ní tó bani nínú jẹ́ gbà pé èèyàn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ̀mí rẹ̀ bọ́ ò wọ́n ní kódà orúkọ àwọn tẹ́mi wọn bọ́ lára wọn láti rí Daniel James ẹni ọdún méjìléní ọgbọ̀n àti Zakwe Deba ẹni ọdún márùnléní ọgbọ̀n wọn ní ìṣẹ̀lẹ̀ ń wáyé tí wọ́n sì fi sun iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka tí ń bẹ lápá abẹ́hùn tí wọ́n ti pé tó òkùtù àwọn èèyàn tí ẹ̀mí wọn bọ̀ wọ́n ti gbé wọn lọ síbi tá a gbé òkú pamọ́ sí ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka tìpínlẹ̀ Plateau Uba Ọgbà nígbà tí wọ́n pè é láti lè fi ìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún rẹ̀ òun pé ẹjẹ́ ńlọrọ̀ yìí mi dáadáa ń padà pe ẹ̀yin oníròyìn láti fi ìdí ẹ̀ múlẹ̀ bó bá jẹ́ bẹ́ẹ̀ lórí àbí nǹkan míì tún ti fi kún ẹ jẹ́ ń ṣe ojú òpó lẹ̀ lọ́sàn-án òní kẹ́ ẹ mú kan mú méjì lórí ọ̀kan ọ̀jọ̀kan àwọn ìròyìn tá a ti kà àmọ́ kí n tó ṣe ojú òpó lẹ̀ ńkọ́ ẹ jẹ́ ń súré kéde polówó ọjà yìí bí n bá padà dé ọ̀dọ̀ yín là sí torí gbogbo ohun tẹ́ ẹ fẹ́ ojú kan ló wà. iná wọ ọ̀nù ìsọjí ìta gbangba tí òkìkí ẹ máa ń kàn ìsọjí wòlíì ní ìlú. prophet in the city crusade. pẹ̀lú àjọṣepọ̀ kan Ogun state. ṣe rí i pé ìsọjí yẹn á ga jù. nàìjíríà àti ìpínlẹ̀ Ogun fẹ́ dìrọ̀ mọ́ kristi. àkórí ìsọjí yẹn nìyẹn o. níbi tí àwọn àdúrà kìmbàkìmbà ti fọ́ àsìkò sàtánì wẹ́lẹ́wẹ́lẹ́ yóò ti máa lọ ràn yín. ogun aṣẹ́ ìdáǹdè ìgbàlà ìwòsàn aṣẹlẹ̀ àtàwọn àsọtẹ́lẹ̀ wòlíì téèyàn agbọ́tà kọ ha. bishop prophet dr f o bámiṣe agbára aṣẹ́ ìránṣẹ́ bàbá ń pọ̀ sí ni. bishop akin akinsanya kan chairman ogun state reverend otaru bfn chairman ogun state àwọn ìkan ìkan bẹ́ẹ̀ lẹ́ẹ̀ máa bá pàdé níbi ìsọjí alágbára gíga nẹ̀. ọjọ́ márùn-ún gbáko ni yóò fi wáyé o láti ọjọ́ kìíní di ọjọ́ karùn oṣù kejìlá first to fifth december twenty twenty one june twelve cultural media center kútọ̀ lábẹ́òkúta ni ó ti máa wáyé o. láago márùn-ún ìrọ̀lẹ́ ọjọ́ kọ̀ọ̀kan nàìjíríà nogun state for christ má ṣaláì wá o. ìsọjí yẹn á lù títí. ẹ wá káàbọ̀ padà ẹ jẹ́ ń ṣe ojú òpó lẹ̀ wàyí kí ẹ̀yin náà lè wí kan wí méjì lórí ọ̀kan ọ̀jọ̀kan ròyìn tọkọ sísọ eléyìí tá a ti mú wa fún yín lọ́sàn-án òní zero eight zero three three two two ten seventy nine àti zero nine zero seven eight zero zero ten seventy nine hello ẹ mà káàsán. hello. hello. ẹ káàsán sà ó kọ sísọ o. ẹ káàsán o. ẹ bá. ẹ máa kó ètò náà ṣá o. ètò náà ni o. lágbé nígbà ẹ ò kúkú nímọ̀ níwọ̀ pẹ̀lú ogun ọlọ́run ọba o. àmín. a ṣe ká mọ̀ láti ráńdà ni o. ṣé rí gbogbo ọ̀pẹ kọ́nà nígbà máa ń gùn gbogbo ọmọ tó gbóhùn lójijì pé pé aṣọ lòun fi rẹ́jọ́ sí wọn gbọ̀ngbà lórí. orí ẹ̀rọ ó mà ṣe o ṣé wọn mọ̀ pé oníkan ò ní ṣépè àmọ́ ẹnu oníkan kò ní gbófo ẹ hmm. bàbá ti ń ṣe ti gbé kẹ́kọ̀ọ́ náà ló máa kó sí pẹ́pẹ́ ayé hmm. ẹ̀kú ètò ẹ̀rọ kájà ayẹ́pẹ̀ kó gbowó òkúta o ẹ̀kú ètò àbúrò. ká ṣe kámọ̀ láti randa ẹ ṣeun lọ́sàn-án òní zero eight zero hello. hello. ọkọ̀ sísọ o. ẹ ṣeun o jọ́ọ̀jì láti léwu ìran ni o. kí la wá gbé kí la wá jù ọ̀rọ̀ owó ọkọ sáré táwa ń lágùn mẹ́ta táwa ń gbóra ẹni ń gbò. kọ́rọ̀ wájú sọ́kè yọ̀ọ́ máa yọ̀bẹ kọ́ máa yọ̀bẹ kọ́ máa yàdá kí lórí owó lórí ní ìjà dà báyìí hmm. ló ká ló kó àyọ̀ mi sùkalẹ̀ báyìí. Hmm. ẹ jẹ́ ká jẹ́ ká padà ká máa sáré ẹ̀yẹ ẹ jẹ́ ká máa ní sùúrù wọra wa. ẹ kí ẹ fi ìwà ẹ̀wọ̀n ìwọ ọ̀ràn ìwà àwùjọ wa ẹ jẹ́ apádàkọ̀dá o hmm. ọkọ̀ sísọ o ẹ yà ẹ já mọ̀ dágbére fún ti ọ̀sán òní lórí ìkànnì fresh one zero seven point nine abẹ́òkúta lórí ìròyìn tó kọ sísọ àmọ́ àwọn kan ọ̀jọ̀kan ètò míì eré ìta àti pìyàmọ́ ó ti wà ńlẹ̀ o fún ìgbádùn tìyín ẹ mọ̀ yẹn kú ò gbogbo ń tẹ́ ẹ fẹ́ ojú kan ló wà títí ọ̀la tàtúpàdé lórí àkọ́tún ìròyìn tó sísọ Adésínà Òkìkíọlá àròlé owó lórúkọ tèmi ẹ̀ka àsán Broadcasting worldwide, the latest hits and the greatest memories. Fresh, Fresh. 107.9 FM. Download the Fresh FM app on your Android phone, tablet to listen to Fresh FM anywhere in the world. To download, go to Google Play Store and App Store. Search for Fresh FM Nigeria, select the icon, tap, and install for free. Follow the on screen instructions, complete the installation, and get our content anywhere under the sun in real time. The Fresh FM radio app is all in one. You can listen live, watch us live, see our Facebook, Twitter, Instagram posts, and news updates. The Fresh FM Nigeria mobile app can be downloaded on Android and iOS. As you use the Fresh FM app, review and rate our app. We're available 24 7 for more updates. Thank you for choosing Fresh as the best with Oakrest. ó kilẹ̀ falafala. ìdẹ̀gbẹ̀dẹ̀ rédíò. lọ́ọ́ ṣì tó ṣe ti bí ìfúfà. filẹ̀. fresh one oh seven point nine fm. lábẹ́ Olúmọ ó ṣe dáadáa gan-an. lórí ọ̀sùn àgbọ̀. mo ti di sọ̀rọ̀ tó igbó bo sọ̀rọ̀ mọ́ wọn lọ́wọ́ mo ti di sọ̀rọ̀ tó igbó bo. ẹjọ́ kì í jẹ́sẹ̀ ni ká má lè dá. mo dúpẹ́ pé mo dẹni sọ́lọ́hún ọ̀pá. iṣẹ́ òmíràn mi ṣá ni mo ń ṣe o. Oh wọ́n gbìyànjú ṣáké mi má lè ga. wọ́n gbìyànjú ṣáké mi má lè ga. mo láyé kan òun kò gan ayé fẹ́ òun fẹ́ náà kì í ṣe fẹ́ mi kún na turn by turn ó dùn gan. wọ́n ní mi ò lè dàgbọ́n mi ò lè tẹ́gbẹ́ mo yarí mo dọ̀kọ̀ràn mọ́ wọn lọ́wọ́ wọ́n gbìyànjú tí wọ́n ṣáàtì bá mi jẹ́ láéláé wọ́n padà find out pé mo ti di sọ̀rọ̀ mọ́ wọn lọ́wọ́ mo ti di sọ̀rọ̀ tó yí bóbó sọ̀rọ̀ mọ́ wọn lọ́wọ́ mo ti di sọ̀rọ̀ tó yí bóbó mo ti di sọ̀rọ̀ mọ́ wọn lọ́wọ́ mo ti di sọ̀rọ̀ tó yí bóbó mo ti di sọ̀rọ̀ mọ́ wọn lọ́wọ́ mo ti di sọ̀rọ̀ tó yí bóbó. wọ́n wá wá wá wọn lérí wọ́n lé lé lé wọ́n lé bá ẹ̀já wọn lápọ̀ tí yóò yọ kẹ́ gbọ́ mi lákaná mo ti di sọ̀rọ̀ mọ́ wọn lọ́wọ́ ti di sọ̀rọ̀ tó yí gbogbo mo ti di sọ̀rọ̀ mọ́ wọn lọ́wọ́ mo ti di sọ̀rọ̀ tó yí gbogbo. orí mi ni mo wà ó mi yóò dẹ ṣàfarawé mo shuku ṣùkúṣùkú bam ẹni tó bá ń kó bẹ́ẹ̀ wọ́n wọ mi bí alákọ̀ọ́rí fígbàfígbà mi ṣáàṣì fígbà ojú rere lọ́nà gbogbo bí mo ṣe ń gbèjà ara mo ṣe ń mújọ mo láyé pọ̀ ó kọ̀ọ̀kan ayé fẹ́ ó fẹ́ lọ kì í ṣe fẹ́ nìkan máa tọ́ bá ìjọ́n ó dùn gan. wọ́n ní mi ò lè dàgbọ́n mi ò lè tẹ́gbẹ́ ó yarí mo dọ̀kọ̀ràn mọ́ wọn lọ́wọ́ wọ́n gbìyànjú tí wọ́n ṣáàtì bá mi jẹ́ láéláé wọ́n padà find out pé mo ti di sọ̀rọ̀ mọ́ wọn lọ́wọ́ mo ti di sọ̀rọ̀ tó yí gbogbo sọ̀rọ̀ mọ́ wọn lọ́wọ́ mo ti di ti di sọ̀rọ̀ mọ́ wọn lọ́wọ́ mo ti di sọ̀rọ̀ tó yí gbogbo mo ti di sọ̀rọ̀ mọ́ wọn lọ́wọ́ mo ti di sọ̀rọ̀.